orúkọ mi ni ọ̀túnba gbẹ̀ngà daniel gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà kan rí. nígbà tí ẹ gbọ́ kó ọ̀túnba christopher rivara làwọn akálà báwo ló ṣe lọ. ó le díẹ̀ torí pé ọjọ́ kẹta síjọ́ tó ṣẹlẹ̀ a sì jọ wà pọ̀ ní Èkó níbi tí a ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Alápinni ṣe àwọn ọ̀gá ọlọ́pàá Alápinni àti akálà wọ́n jọ wà ní ọlọ́pàá nígbà kan náà ni ìyẹn là ń bá lọ tá a jókòó tá a jẹ̀wò tó tiẹ̀ bá mi sọ wípé seventeen bá lè yàwó àwọn kí n lọ gbáradì o àdẹ̀yẹ lágbára lọ́wọ́ lọ àwọn ọjọ́ ro ṣùgbọ́n ká lè tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti di bó ṣe rí o o o ah, èèyàn gidi ni eh, ah, èèyàn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ mo dẹ̀ ń rántí gbogbo ìgbà tí gbogbo ẹ̀ dẹ̀ tó rí rítíritì ní Ọ̀yọ́ state òun láti dúró láàrin òun àti Ládọjà pé láti gbà bó ṣe rí ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ẹni tó lọ́yàyà tí ò sì fi kankan pamọ́ ó dunni púpọ̀ kó ṣẹlẹ̀. kí ni ìmọ̀ràn tí ẹni fún gbogbo àwọn olóṣèlú. ẹ òun náà dájọ́ rí yìí pé gbogbo kìràkìtà kàràkàtà àfi ká gbìyànjú pé ká ran àwọn wa lọ́wọ́ torí pé kò sí nǹkan tá a lè kó dání ìgbà yẹn náà ni gbogbo àti fojú rí so eh, mo bẹ̀ àwọn olóṣèlú wọ́n ṣe sáré kìlàdà kán máa farabalẹ̀ kán wo àwọn èèyàn wa tí ìyà ń jẹ kán ràn wọ́n lọ́wọ́ torí pé eh, tí kì í bá ipò ṣe rí ọjọ́ kìló ti ṣẹlẹ̀ níbi ṣìkún báyìí gbogbo àwọn tó wà ń bì í ó mì pé wọ́n wá ń ràn wá létí pé eh, àkàlà ó jẹ́ èèyàn tó ṣe pàtàkì tó dẹ̀ ti ràn wọ́n lọ́wọ́ nígbà kan ọ̀rọ̀ náà jọ ẹ lọ òṣèlú kẹ ẹ má yẹ ká wọnú òṣèlú o. dandan nìyẹn torí pé tí tí erin bá wú gbogbo igbó wọn máa mi títí ní torí náà kọ èyí tó ń ṣẹlẹ̀ iná ń pè ní realignment olùkọ́ àkùnrin àtúnbẹ̀rẹ̀ sí ń wò ó pé òkè kí la dẹ̀ fẹ́ ṣe báyìí ẹ jẹ́ ká fílẹ̀ bẹ́yẹn ẹ ṣe òní pẹ́.